ẹ kú déédéé wòye gbogbo ẹ̀yin olólùfẹ́ olóyinka TNT ẹ kú bójọjọ́ ṣe rí ó ṣe ní láàánú wípé live tí mo ṣe mi ìmọ̀ nǹkan tí Facebook ṣe bóyá àwọn ọ̀rọ̀ tí mo sọ́nbẹ̀ náà fi flag ẹ̀ ẹni tó gbé fídíò yìí síta mi ìmọ̀ nǹkan tó fẹ́ fi gbàánú ẹ̀ but I'm not gonna I'm not gonna deny the fact that wípé fídíò yìí wáyé fídíò yìí wáyé fídíò yìí ti pẹ́ ẹ gbọ́ ẹ gbọ́ mi láì kéèyàn máa fi ọwọ́ lágbáyàn lójú. ṣé ń gbọ́. especially ní ìlú tó bá ní òfin mm-hmm. tó jẹ́ pé freedom of speech. freedom tẹ bá rí gbogbo àwọn ọ̀rọ̀ tí mo máa ń sọ mo máa ń sọ pé freedom of anything in life fídíò tẹ́ ń rí ìgbà tí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ màmá ọ̀ṣun tó ní ó fẹ́ ṣe ọdún ọ̀ṣun yẹn tó kọ́kọ́ ṣẹlẹ̀ ní fídíò yìí nígbà táwọn ọkọ̀ wá ké gbàǹjarè síta wípé wọ́n ní wọ́n fẹ́ pa wípé wọ́n náà fẹ́ẹ́ Ipe wọ́n lọ fẹ́ àwọn kan ti ń lépa ẹ̀mí àwọn o wọ́n ti ń wá àwọn káàkiri o wípé wọ́n lọ fẹ́ bá wọn jà wípé wọ́n tiẹ̀ ti wa si ẹnu ọ̀nà lé àwọn kinní kan nígbà yẹn ni mo jáde mo ni freedom of religion Ipe ti wọ́n bá ti wa attack yín ẹ̀yin náà ẹ fẹ́ nǹkan sí wọn lára tí mo wá ní ẹ̀yin ẹ̀yin christian e jókòó ó máa kàn yín lọ́la pé wọ́n lo fẹ́ lọ attack wọn nítorí religion àmọ́ mi mọ ẹni ẹni tó gbé jáde nǹkan tó fẹ́ fi achieve because mo believe ẹni tó fẹ́ ẹni tó gbé jáde wà yìí nǹkan tó fẹ́ fi achieve ò yé mi bóyá ẹ fi pé mò ń fẹ́ gba college kan lórí ọ̀rọ̀ tànà ọlọ́run ọlọ́run ọba rí mi pé bí mo ṣe ń ba bẹ̀bẹ̀ mi ò gba college lọ́wọ́ ẹ̀ the fact pé mo ṣe eléyìí ẹ bèrè lọ́wọ́ ẹ mi lè rányàn pé kó lọ jókùrán ọ̀rọ̀ tí mi fẹ́ sọ lẹ fẹ́ jẹ́ kí n sọ mi lè rányàn kó lọ jókùrán torí pé ẹni tó bá dìídì ṣerú nǹkan báyẹn ó fẹ́ wà spiteful ni mi ìdẹ̀ ni fọwọ́ sí i torí ó provocative ó dẹ̀ lè incite oyè ogun tó mi ò ní fọwọ́ sí the fact pé mo sọ eléyìí torí pé mo fi pé religion náà ń jà but nǹkan tó ń wà lẹ́yìn kò ń ṣe religion defamation of character ni èmi dẹ̀ mọ̀ pé defamation of character evidence wà lẹ̀ gbogbo ìpè kíní kan yẹn tẹ́wá lọ gbélé jáde ṣé èmi torí pé mo sọ eléyìí ṣé mi màá wá ní pé kéèyàn mo tí mo mọ̀ pé téèyàn ò bá téèyàn bá pa igun nínú ilé ẹ̀ tó bá jẹ́ kò lè ní wàhálà ṣùgbọ́n tó bá jẹ igun níta gbangba àwọn bàbá wa wọ́n lè jẹ́ kó rí wàhálà torí wọ́n ní wọn ò kí ń fẹ́gun ó tọwọ́ mọ́jú wọn nìyẹn béèyàn bá fẹ́ change tó bá jó bible nínú ilé ó jó nínú ilé but tó bá ti jó níta gbangba ó wà spiteful fẹ́ wà spiteful ni so èmi ò ní kúrọ́yàn pé kó ṣèyẹn so àwọn ẹ̀bẹ̀ tèmi ń bẹ̀ ó yé mi tẹ bá dẹ̀ ní pé gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ pé London religion religion tó bá jẹ́ pé religion ni àpẹẹrẹ leléyìí tó bá jẹ́ pé lórí religion wọn fi mú ta ni ọlọ́run èmi á dìde gẹ́gẹ́ bí mo ṣe dìde nítorí àwọn eléyìí tó àwọn tó tó pariwo síta tó ní wọ́n gbé àwọn lọ sí police station nítorí religion káwọn má ṣẹ̀sìn àwọn ìgbà tí mo dẹ̀ ti gbọ́ tí bàbá kan ti sọ̀rọ̀ ní inú eh, police station wípé ẹnikẹ́ni tó bá wá bá yín tó fẹ́ bá yín jà ẹ dání ìgbà yẹn ni mo ti jáwọ́ èmi ò wá ní sọ pé kéèyàn dì fẹ́mi èèyàn èmi tí mò ń bẹ̀bẹ̀ mo mọ̀ pé defamation of character kèsì wà ńlẹ̀ mo dẹ̀ mọ̀ wípé wà punishable under criminal law gbogbo èyí táwọn èèyàn ń sọ pé kinní kan kò wẹ̀ kinní kan yẹn kan fowó détí ṣé ẹni tó sọ̀rọ̀ ṣé Sowore tó sọ̀rọ̀ ó máa sọ pé òun ò mọ̀ pé ẹ̀ṣẹ̀ wà fún kinní wà punishment wà fún defamation of character orí ẹ̀ ò pé ẹlẹ́bọ oníkùránì ranù ó yàtọ̀ sí bàbá ẹ bàbá ẹ ń pa èèyàn sínú ilé èébú ni orí ẹ ò pé èébú ni ẹ̀sìn wo lẹ ti ẹ ṣe ẹ̀sìn òṣì wo ṣe èébú ni kùránì wo nìyẹn bọ defamation ni pé bàbá ẹ ṣẹgbà ajé mo dẹ̀ mọ̀ pé defamation wà nílẹ̀ òun lọ̀rọ̀ mi fi yé mi ni mo fi ń bẹ̀bẹ̀ mi ò bẹ̀bẹ̀ torí pé mo fẹ́ gba college torí torí pé ẹlẹ́ owó lè jáde kọ́balẹ̀ ní ẹ mi ò kí ń ṣe ọ̀tá ìsìláàmù kẹgbọ́n dẹ́ni mùsùlùmí làwọn orúkọ àwọn ọmọ mi jùwé látànàlẹ àmì ni mi ì dẹ̀ kí n ṣe ọ̀tá kìrìsìtẹ́nì mi ì kí ṣe ọ̀tá ìṣẹ̀ṣe so ẹni tó lọ gbé ilé ìjáde lọ lu another means ẹ má dẹ̀ rò pé bí a mo fẹ́ gba kólèdì kankan ẹ wá ń wá nǹkan tẹ máa fi bà mí jẹ́ eléyìí ọ̀rọ̀ ọ̀rọ̀ religion ni mo fi sọ ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ religion kan defamation of character ẹ má hide sí under pé religion religion kan ló wà nílẹ̀ provocation and defamation of character ni èmi dẹ̀ rí ni mo ṣe ń so the fact pé mo sọ eléyìí mi ò ní rán anybody pé kó lọ jó Quran torí pé mo mọ̀ wípé ó wà spiteful mo dẹ̀ mọ̀ pé téèyàn bá wà spiteful wọ́n dẹ̀ provoke èèyàn provocation le alter peace orílẹ̀-èdè so mi ò ní fọwọ́ sí mi ìdẹ̀ ní rányàn kankan mi ìdẹ̀ ní ní kéèyàn defame èèyàn gbogbo ìgbà tó ń jà yẹn tó jẹ́ pé ọ̀rọ̀ olómi ọ̀rọ̀ ẹlẹ́sìn mo dá sí i nígbà tí mo dẹ̀ ti rí pé wọ́n ní wọ́n ti yanjú ẹ̀ ní police station pé bàbá yẹn ti sọ wípé anybody tó bá ti attack yín ẹ jẹ́ kí wọ́n mọ̀ mo ti hands off mọ̀ pé yàn lọ bí bring eléyìí wá ẹni tọ́lọ́hún ò bá bàjẹ́ kò sẹ́ni tó lè bàjẹ́ ẹni tọ́lọ́hún ò bá tọ́lọ́hún bá túnṣe tọ́lọ́hún ò bá túnṣe kò sẹ́ni tó lè túnṣe eléyìí o eléyìí tẹ́ lọ gbé wá ẹ rí i mo sọ pé freedom of religion freedom of speech ṣe gbọ́. kò máa ṣe mi láì kí èèyàn máa fi ọwọ́ lágbára. ṣe ti gbọ́ pé freedom ni mo sọ̀rọ̀ fún. tó bá ní òfin. ṣe gbọ́ freedom ni mo sọ̀rọ̀ fún freedom of religion freedom of speech ni mo sọ̀rọ̀ sí mi sọ̀rọ̀ pé mi ò dídì sọ kíní ìjẹkẹrẹ ó ti pẹ́ nígbà tí kíní yẹn kọ́kọ́ ṣẹlẹ̀ ni so tẹ́ bá ní pé nítorí pé mo wá jáde mo bẹ̀bẹ̀ bóyá ti rá lábòsí èmi ò ṣe bẹ́ẹ̀ ara yín sìn èèyàn kan jáde sí oní kangaroo court Eh, tún kò sẹ́ni tó sọ̀rọ̀ kan sí o ẹ rí yẹn sí ẹni tí ò evidence tó bá dọ̀là sí tó bá serve níwèé wọn à ní religion tó ló sọ̀rọ̀ pé kọ́ máa jà lórí religion náà fi mu wọn ò ní sọ̀rọ̀ pé ó pe kóòtù tó ń ṣìtì tó dẹ́jọ́ ó pè kangaroo court wọn ò ní sọ̀rọ̀ o wọn ò ní sọ wípé evidence ẹ̀ tó fi jẹ́ pé fake warrant wọn ò sẹ́ni tó máa bí o just like bí mo ṣe ń sọ̀rọ̀ sí táwọn kan wá tó wá attack mi pé eh, kò ń religion so eléyìí tí mo sọ yìí ọ̀rọ̀ lórí religion ni tó bá jẹ́ wípé lórí religion ni mo sì máa maintain ọ̀rọ̀ yìí bọ̀ èyí tó wà nílẹ̀ yìí ò ṣe religion so ẹni tó pe síta mi ò mọ intention ẹ mi mọ motive ẹ but tó bá fi pé motive ẹ ni láti ràn mí down o ti fail kò lè kò lè fly tó bá dẹ̀ jẹ́ pé o fi ìpè bí mo ń wá college ni mi ń wá college kankan mo ṣe tèmi fọ́lọ́run ni my action should be judged according to my intention ire o ó dàbọ̀.